أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أكمل لهذه الأمة شرائع الإسلام وفرض على المستطيع منهم حج بيته الحرام ووعد من حج البيت فلم يرفض ولم يفسق بأن يخرج من ذنوبه كيوم ولدته أمه نقيا من الآفات وأشهد أن لا إله إلا الله هو الملك القدوس السلام وأشهد أن محمدا عبده ورسوله أفضل من صلى وحج وزكى وصام صلى الله عليه وعلى آله وأصحابه لبررة الكرام وعلى آله وأصحابه لبررة الكرام وعلى التابعين لهم بإحسان ما تعقبت الليالي والأيام وسلم تسليما كثيرا عباد الله فإن مما فرضه الله تعالى على عباده حج بيته لحرام وجعل ذلك من أركان الإسلام ومباني العظام الذي لا تبرأ ذمة المسلم المستطيع إلا بالإتيان به فقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبد أن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان <coughs> وقد رتب الله وقد رتب الله سبحانه وتعالى رتب على الحج الأجر الجزيل والثواب العظيم فقال صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج لمبرور ليس له جزاء إلا الجنة وقال صلى الله عليه وسلم من حج فلم يرفض ولم يفسق رجع كيوم ولدته أمه بارك الله لي ولكم في كلام الله وكلام نبينا مصطفى ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه وتوبوا إليه والتائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله الذي جعل بيته مثابة للناس وأمنا أحمده سبحانه له الصفات العلى والأسماء الحسنى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أدعوكم الله سبحانه وتعالى أفي أبفلهم ọba alágbára lórí gbogbo nǹkan ọba yìí náà ni ó ṣe wá láàánú ọkẹ látara pé à ń bára wa ní olùsìn olùjọ́sìn fún olùmọ̀rìn nílànà ẹ̀ kò sínú mímọ̀ sí wa bí kò sànú ọlọ́run lórí wa adúpẹ́ fún ọ látara àti pé ẹ̀sìn tó ṣe fún wa àtòfin tó pé tó gbé fún wa èrè ọba yìí náà ló ṣe iṣẹ́ hajj ó ṣe lọ́rùn àyàn fún gbogbo ẹni ọlọ́run bá fún lágbára láti lọ sí ìlú mẹ́kà ó sì ṣe àdéhùn oore tó pọ̀ fún gbogbo ẹni tó lọ tí ọlọ́kọ́lọ́hún wa pòkì lọ́hùn kò tún dé kó tún di pòkì ńlé bí èèyàn bá lè rí ájì ṣe bọ́lọ́hún ṣe fẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ ó ti wá dàbí ijọ́ tí a bí tí ọba tún máa fi ẹ̀ṣẹ̀ yíra mọ́ ó ti dẹ́ mọ́ kó níbi ìwé rí kí ọlọ́run ọlọ́run ọmọ abẹ́ni tọ́ lọ́lá jù. inú gbogbo ẹ̀dá tó forí kanlẹ̀ kírun fọlọ́run ànábì lọ́lọ́lá jù inú gbogbo ẹni tó gbọ́ pé ọlọ́run tó dọ́lọ́run lóhùn tó lọ sílé ọlọ́run ànábì lọ́lọ́lá jù tó ṣàfọmọṣẹ́ pẹ̀lú sàká tó gbáwẹ̀ kí kọ́ bá síwájú tó ṣe lọ́rùn àyàn fáwọn ẹrú sí ẹ̀ òun náà ní káṣí hajj nínú àwọn oṣù kan tá a mà a sì ti wà nínú oṣù tí a máa fi gbáradì fún oṣù hajj òun náà ní oṣù shawal tá a wà ń bẹ̀ yìí tá a fi ń gbéra lọ sínú iṣẹ́ hajj. gbogbo àwọn tọ́lọ́hún ti ní kí ọ dá wọn lójú nínú ìyànjú àbí àtò nípa wọn lọ sí ájì lọ́dún yìí ọlọ́wọ́n abíọ́ gbogbo tí máa ń yẹ dáadáa mẹ́ta lọ́wọ́ mọ́jọ yẹ mọ́ wọn àwa ò tí mà àwọn ìgàràfà lọ ni àjọ ni gbogbo ọ̀nà tí wọ́n gbàjà rọrùn fún ọlá àti tóbi ọlọ́run báwa náà lọ bá ránṣẹ́ àsìkí sí tá a mú inú rẹ̀ tá a fi lọ ránṣẹ́ àsìkí rẹ̀ sí wa. bẹ́ẹ̀nìkan lọ bá sì fi sọ́wọ́ ẹ̀ tí ó mu tí ó ràn wá káró sọ má sọ. o. bá a bá dojú wa tá à lọ́dún mi ti ń bọ̀ ní àpá àlọ́mọ́ o má bàbá lọ lọ́dún yìí jẹ́bàá dà tá à ń ṣe lé náà tí ó túbọ̀ rọ̀ wá lọ́rùn jàtẹ̀wọ́ gbà lọ́wọ́ rẹ ọlá àti tóbi ọlọ́run ọlọ́run pa wá nínú alukur'an ọlọ́run láwọ ó tó di ẹrù lọ ilé náà tó lọ nígbà ọlọ́run dá gbogbo ohun tó dá tó dá sánmà tó dókè kọ̀yà wọ́n báyìí kánata rọ́tàkàn ó sopọ̀ ní ni sopọ̀ mọ́lẹ̀ tẹ́lẹ̀ ní ọlọ́run ní fọ́fọ́tàkìnà wúmà ńgbọ̀ yálà wọ ọlọ́run la yà wọ́n àyà sọ́tọ̀ àyàlẹ̀ sọ́tọ̀. ilẹ̀ ń mì àkọ́kọ́ ààyè tó lé tó dúró tá òkè sí lórílẹ̀ ayé mọ́kà ni ẹ bá sì débẹ̀ ìwọ náà ó rókè tó rírí òun lọ́kọ́ le bẹ́ẹ̀ bá sì ní wọ́n kọ́ ilé kan láyé akọ fọlọ́n àmọ́jọ́sìn bẹ́ẹ̀. èyí tó ṣáájú ẹ̀ lèyí tí wọ́n kọ́ sókè ọ̀run ní sọ́mà kejì pé à ń kọ́lé kan pa fẹ́ fi jọ́sìn fọ́lọ́hún lórílẹ̀ ayé kò sílé àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kọ́ lórílẹ̀ ayé fi jọ́sìn fọ́lọ́hún yóò ṣe kàábà onílé àkọ́kọ́ àmàlẹ́kà ní àkọ́kọ́ rẹ̀ lílẹ̀ Adam ó lè kú sọ́mà ọmọ ọ̀bọ̀ lórílẹ̀ amaleka si ma fi betule amamuri towa ni sama keje yen won ma fi josin folon won ma po yi e ngba anabi adam ati dorile aye olohun si dawo won maleka kan pelu wa ama josin folon olohun o tun fi nu awon eda nu awon ma nabi adam ti won ma josin folon ile wo lawon na o ni ti won ti ma selon ọlọ́run lẹ́yìn màlẹ́kà ẹ lọ fi lé ilé mi lélẹ̀ ó ṣe déédé léyìí tó wà ní sánmà keje ní sèbẹ́tù lè máa mú déédé rẹ̀ òun ni kàábà ilé dúdú tá à ń rí nínú ni o kì í ṣe gbogbo mọ́kà kì í ṣe gbogbo aráàmù tí wọ́n sì ń fẹ́ dùn ní wọ́n ń fẹ́ lọ ni ṣùgbọ́n inú léyìí tó wà láàrin ẹsẹ̀ bàtà mẹ́tàdínlógún níbùú. mẹ́tàdínlọ́gbọ̀n lóòrò ẹnu ilé yẹn làwọn màlẹ́kà fi lé rẹ̀ lélẹ̀. tí wọ́n wá ń pò yí ẹ̀ tí wọ́n jọ́sìn fún ó là kọ́kọ́ lé ibi tí wọ́n ti jọ́sìn fọlọ́ láyé. bẹ́ẹ̀ àtẹ̀yìn náà bá wá dìde nítorí bá fi múnú èèyàn pò débi dìde láti lu ẹ̀kọ́ ilé kí lọ tí ò ní kan ṣe pẹ̀lú tọ́lọ́hún kéèyàn wá dìde bí òpó ń lọ maka òun lọ jọ́sìn inú ilé àkọ́kọ́ tí ẹ ti sílọ̀ láyé sọ́fowó ni ó tó di gbádàgbọ̀n lọ́ọ̀bẹ̀ ó tó mú ta ní kéèyàn lọ pé náà nítorí

àgbàlàbà yìí kà tiẹ̀ àbàgbàlàbà yìí kéèyàn kẹsẹ̀rú ẹ̀ akíkandá kan sí bí èkírun ọkàrà rúfo owó mọ́kà tó náà lọ wọ́n ti làbáyíkà pé wọ́n ti ń wí làwọn ẹlẹ́kọ̀ọ́ máa sọ fún pé làbáyíkà wà láṣà àdáyíkà làbáyíkà ọ̀wọ́lé o torí tó yọ ọ́ ṣáájú làbáyíkà ò sí lé. gbowó múra sẹ́sìn ni àti pé ṣé ájì ilé lọ́wà ọlọ́nkẹ́ àfa wa lọ́nà ọ̀run àná lè déhùn wà lé àti pé ṣé ájì ilé lọ́wà lélẹ̀ ó ti ṣe pé wákàtí márùn-ún òdu ó dáa gbohùntẹ́sìn béèrè ọwọ́ yẹpẹrẹ lé mú ọwọ́ ń ose fún ọ ó sì lọ o tòró ń gbé gbúgbé màálù òsì tí ò lè gbé bẹ́ẹ̀ ké ewúrẹ́ gan dà ábẹ́ ń wù lọ́nu òsì tí màálù ọ̀sán ti sanwó tíkẹ́ẹ̀tì ẹ̀ ń tọ́ka wọn nu òsì ń tọ́ka wọn pẹ̀lú èèyàn wo lọ́wọ́ à ń bẹ̀ ọlọ́run jẹ́ ni ẹ ti lọ ọlọ́run níjọ́ bàjẹ́ á tún lọ sí lógo ọlọ́run àwa tá a ti lọ lógo ọlọ́run lọ́wọ́ sọ̀rọ̀ wa lọ. nínú owó tá a mú owó fúnra wa ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ yọ alọ́run débẹ̀ ọ̀la títóbi ọlọ́run táwa múra sẹ́sìn ọlọ́run láti pilẹ̀ o òun lèèyàn fi lọ ájì tọ́lọ́run fi gbà á máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tó dé ájì ọlọ́run wa gbogbo ohun tí ń wa èyí tá a ti ṣe ń bẹ̀ ọlọ́run dákun gbádànù máa lọ́wọ́ yọ jẹ́ tẹ̀wọ́gbà lọ́dún ẹ̀ èyí tá a ti ṣe náà jẹ́ láwa tá a bá ti ṣe ara ẹni ara sẹ́ẹ̀sì tó kù ni bá a ṣe ń jòwèrè yòókù náà náà wà lára tá a gbọ́dọ̀ jòwèrè ara sẹ́ẹ̀sì ni gbogbo ẹ̀ lọ́wọ́ máa ṣe rọrùn fún wa yọ wà jẹ́ tọwọ́gbà fún wa yọ yọnu sí aláyé yọ yọnu sí ajọ́ gbèdé àlùkìyàmà ọlá àti tóbi ọlọ́run jimá tó ní tá a fẹ́ kí kò ní jákìmá fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́run ó jẹ́ ká kí láyé ọlá àti tóbi ọlọ́run

yọ́nú sí wa ọlọ́run dó sí wa àlámọ̀rí ọ̀ràn wa mọ́jọ òdojúrú gbogbo àwọn tí ọlọ́run ṣe lálùfáà wa tí wọ́n ti lọ bá ní kẹ́ wọn à ń tó kù láyé bá ní ká wọn náà gbogbo ẹ̀yin tẹ́ wọ́n bí wa à ń tó ti bá àlìkè àmà ọlọ́run bá ní kẹ́ wọn gbogbo ẹ̀yin tẹ́ sẹ́kù fún wa lóbi ọlọ́run ní kẹ́yìn náà ọlọ́ àti tóbi ọlọ́run kò sàmárì àti ìdájọ́ sì bá dànù léèsì yìí àánú ọlọ́run yọmọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa gbé ọlọ́ àti tóbi jẹ́ mú ọlọ́run ò ní fi dà wá láàmú nínú lílo ọlọ́run òní fíforó wa ọlọ́run ọmọ sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa nírọ̀rùn ọlá àti tóbi rẹ̀ ọlọ́run ọ̀wá nílé àjìnà sínú léèsìn ẹ̀ yóò máa sún wa mọ́nú léèsìn ẹ̀ ọlá àti tóbi ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun salaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.